is Dawa Nigeria. بسم الله الرحمن الرحيم يسر وزارة الشؤون الإسلامية والأوقاف والدعوة والإرشاد ممثلة في مجمع الملك فهد لطباعة المصحف الشريف بالمدينة المنورة أن تقدم هذه الترجمة لمعاني سورة الفاتحة وجزء عما إلى لغة اليوروبا بصوت الشيخ الدكتور عبد الرزاق عبد المجيد ألارو والوزارة ترجو من الله تعالى أن ينفع الناطقين بها نسأل الله المولى القدير أن يجزي خادم الحرمين الشريفين الملك فهد بن عبد العزيز آل سعود على جهوده العظيمة في نشر كتاب الله العزيز والله ولي التوفيق ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé ó jẹ́ ohun ìdùnnú fún iléeṣẹ́ tí ó ń ṣe àkóso ọ̀rọ̀ ẹ̀sìn Islam àwọn nǹkan ọrẹ ìpèpè àti ìtọ́nisọ́nà eléyìí tí agbo ilé ìtẹ́ alukur'an kareem èyí tí ó kalẹ̀ sí ìlú Madina ń ṣe aṣojú fún láti mú wá sí etí gbọ̀nyìn ìtumọ̀ suratul fatiha àti abala juzu amma ní èdè Yorùbá ìtumọ̀ náà yóò máa dé sí etí gbọ̀nyín láti ẹnu dókítà abdulrozak abdulmajid alaro iléeṣẹ́ tí ó ń ṣe àkóso ètò ẹ̀sìn ìsìláàmù náà wá ń bẹ olúwa ọba ọba tí ó ga wípé kí ó jẹ́ kí ìtumọ̀ náà wúlò fún gbogbo àwọn tí ó ń sọ èdè yìí a sì tún bẹ ọlọ́run ọba ọba alágbára kí ó san olùtọ́jú ilé abọ̀wọ̀ méjèèjì nì ọlọ́lá ọba Fahad ọmọ Abdulaziz Al Saud ní ẹ̀san rere lórí àwọn iṣẹ́ ribiribi rẹ̀ tí ó ń gbé ṣe láti lè jẹ́ kí tírà ọlọ́run ọba bíyì kí ó kárí ilé kí ó kárí oko olúwa ọba ni olùfinisẹ́ kò ń gẹ́ oore.